اللهم صل على نور الأنوار وسر الأسرار صلى الله عليه وسلم وترياك الأغيار صلى الله عليه وسلم سيدنا محمد المختار صلى الله عليه وسلم وعلى آله الأطهار آمين ألف ألف صلاة عليك يا رسول الله صلى الله عليه وسلم وصلي عليه صلاة الرضا آمين رضا الرضا آمين صلاة كاملة آمين تامة آمين جالية آمين شاملة آمين دائمة بدوام ملك الله آمين مقبولة عند الله تعالى آمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم آمين هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم رضي الله تعالى عن الكتب المكتوم فريد داره آمين فضيلة الشيخ عمرو بن محمد التجاني أبو العباس رضي الله تعالى عنه رضي الله تعالى عن غوث الدنيا والآخرة آمين Medina. amiin. fadilat ash-Shaykh الحاج إبراهيم بن عبد الله ياسر ياسر رضي الله تعالى عنه رضي الله تعالى عن صاحب الولاية الكبرى تدمر الله برحمة الشيخ آدم العلم والمعرفة آمين الشيخ آدم عبد الله اليالوري آمين رضي الله تعالى عنه رضي الله تعالى عنه ورضي الله تعالى عن العارف الصمداني مولانا فضيلة الشيخ محمد صالح الدين يدعو ولم شيئا جل بين الأنام رضي الله تعالى عنه على شيخ الإلوري رضا الله الغفور مع الغفران دوما وأمطار سرور الله على شيخ الإلوري رضا الله لغفري مع الغفران دما ومطار سروري Olùgbé ọ̀sùn báyé lórí òsín lé ẹ̀ nílùú lónìí. lórí. Ó bàbá ṣe ká. Allah ilé gàfúrì. ìyọnu ọlọ́run pẹ̀lú àforíjì ọlọ́run kó fún ọlọ́run ṣe ká Adam. Màlẹ̀ gòfúránì dàwọ́mán. ìdí ọlọ́run àti ọlọ́run kó má tán ní kábàdì mọ̀ ọlọ́run ṣe ká Adam. kọ́ọ̀rì sòrò rẹ̀. òjò inú òjò kẹ́ ọlọ́run bá àrùn sí kábàdì mọ̀ ọlọ́run ṣe ká Adam. Màlẹ̀ gòfúránì dàwọ́mán. pẹ̀lú àforíjì ní gbogbo ìgbà nígbà gbogbo ọlọ́run bá ṣe mọ̀ ọlọ́run ṣe ká Adam. gbogbo wọn mọ́ká sí ni kó bá ń wí orin yẹn kádìdé dúró ni bàbá wa. ọmọ mọ́ká sí ni kó dìde dúró. ọlọ́mọba àròjù kẹrẹ̀jù gẹ̀ẹ́sẹ̀ kábàárì àfa wa nọmba wánù àfa gbogbo ayé lò. nọmba wánù àfa gbogbo ayé. irinṣẹ́ adé ni àmì igi. àlà lórí. ẹni tó lè sọ wá dáadáa yìí. ẹni tó lè sọ wá dáadáa yìí. àmọ̀tọ́rí sùúrì. látọ̀dún kan ti lọ ọtí kan ò sì ṣáájú àfilẹ̀. alhamdulilayi. aláṣẹ́ ìlú ẹni tí yóò di nǹkan kan mẹ́rù tí yóò dẹbọ mẹ́rù ẹ̀. àfa gbogbo ayé yáyá. wọ́n yẹ ọmọ wọn tó yẹ bàbá pẹ̀lú ẹ̀ ẹ̀ka agi tíṣà dámọ̀ ni nínú wọn ni alájà ayélujára jòkó tì í aláṣẹ́kìlì ọlọ́mọ àṣàlékún ẹ̀mí gígé fún bàbá mudiru markaz. gbogbo ẹni tó bá torí ọlọ́run wá sáàyè yìí kó bá ń ké kúlọ̀ aláwọ̀ dáadáa ládàá tá a rí mbẹ́. kó bá mọ̀ lọ́dún ṣe kẹ́. Adam Abdullahi Alori. àwọn ni wọ́n ṣiṣẹ́ gbogbo ntẹ́kálukú jòkó tì. àwọn ni wọ́n ṣiṣẹ́ gbogbo ntẹ́kálukú jòkó tì. àwọn ni wọ́n nílẹ̀ àwọn náà ni wọ́n ní irúgbìn. àwọn ṣe Adam ni wọ́n nílẹ̀ àwọn sì ni wọ́n ní irúgbìn. àwọn náà ni wọ́n ní òjò tó rọ̀ sí. àwọn ni wọ́n ní òjò tó rọ̀ sí. àwọn náà ni wọ́n tún mójútó fúnra wọn. àwọn náà ni wọ́n tún mójútó fúnra wọn. gbogbo ntẹ́kálukú gbani mọ́ríkàsì ààfin kankan lu. ààfin kankan lu àgbà mọ́kẹ́sì. kéwù mọ́kẹ́sì ò ní ìdí gbé bá ń fi nǹkan kan kún kó lè bàṣẹ lù. kò ní ìdí mọ́kẹ́sì ò ní ìdí bẹ́ẹ̀. ọmọ rí odó tó lè lùyàn pa láìsọ ogun mọ́ ni. òní mọ́kẹ́sì. òní mọ́kẹ́sì. wọ́n bá ń ké dáadáa fáfá wa. fún bàbá mọ̀lá ṣe ká Adam. bismillahir rahmanir rahim. kò lè wọ́n mọ́ Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ẹ wá jókòó gbogbo ẹni tó bá mi ké tó dìde tó bá mi pọ́n àfa mi lé gbogbo tó kù tẹ fẹ́ kọ́ ló ń ṣe fún yín èyí lọ́lọ́wọ́ yanjú ẹ̀. amiina ya Allah. bí ẹ bá ṣàmì dáadáa lọ́wọ́ ṣe bẹ́ẹ̀. amiina. wọ́n la ṣe tá wa ṣe láyé. amiina afa wa sheikh adam gbogbo ọmọ kí o tó wà mí kó gbọdọ di aláwọ tààlà ẹlẹkọọ ni wàhálà kòlóhó fọdùlọ ìlọrin. wàhálà kòlóhó fọdùlọ ìlọrin. mi ò gbọ́ dáadáa kòlóhó. wàhálà. àná lè látòlù kọ́dírì òun náà tó bá tiẹ̀ mọ sí adamu tó bá dáná tó bá lọbẹ̀ lánàá wàá mẹni tó ń gbọ́. wàhálà kúlù fàdílọ̀ Ìlọrin. ṣé yangana yìí náà kọ́ lajọ pàdé lamẹ́ríkà kan bí ọdún mẹ́rin èyí ń wọ lọ́ọ̀kan náà ń wọ mi lọ́ọ̀kan báyìí. ṣé ìṣe Atlanta ni àbí Miami ìkànnì méjèèjì ni ó wà nínú oyún mò ń wo lórí sí ìtìlọ́kan ọdún méje ni lọ́dún náà lọ́hùn báyìí ìgbà tí mo kọ́kọ́ lọ fún conference yẹn gbogbo ìmọ̀ọ́mù tí wọ́n pè wá ní state kọ̀ọ̀kan pé kí wọ́n wá represent state wọn lọ́tọ̀ọ̀tọ̀ ní conference yẹn bíi twenty seven nù ọdún jọmọ Markaz. wàhálà kúrò fadìlọ lórí. wọ́n máa ń dárúkọ sí adamu fún ẹ tó o bá ti mọ̀ náà táyé òfin tán tí wọ́n tún yí ayé padà táyé òtún ní jáyé mọ́ òní dàǹkankan mọ̀ náà. wàhálà kúrò. وفضل لله وفضل الله لا يهدى لعاصي وفضل الله لا يهدى لعاصي. ó yẹ kó mọ̀ pé ẹni tó bá pa nǹkan mi pẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ̀yin rẹ̀ ò ní rí báwọn tójú ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ tójú iṣẹ́ adamu bá rí bó ti rí òun tí gbogbo ìjọba ayé ń tẹríba fún wọn wọn tó ní tẹríba fọ́mọ wọn ọba pé kankan bá jẹ́ bá di ẹbọ mẹ́rù mi. ọmọ tẹ̀lú ti kẹ́ mọ́. ojúlé yẹn máa ń ní kò ní lẹ́yìn tí o bá ti di dáadáa. afalawusa. ojúlé yẹn máa ń ní kò ní lẹ́yìn tí o bá ti tí o bá ti di dáadáa. ọmọ tẹ̀yẹn bá di dáadáa yóò lójú yóò tún lẹ́yìn. wàhálà kùlù fadìlú lórí. alájí wa kọ̀mọ́rù dín ní ayé lóyún. ẹ máa ń pè àdámọ́ ọlọ́wọ́ àyàtà ó kó lọ kí dáadáa. ó wà ní márkàsì ló ti ń lapa. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní sàádà lọ́wọ́ tí wọ́n fi kátó jẹ̀míl tí wọ́n fi kọ́ alájí ayé lóyún ló kọ́. kódà wọ́n tún jáde ní márkàsì wọ́n tún lọ́ọ́ máa pè wọ́n wá pé wá bá wa kọ ṣáádà àwọn èèyàn ẹni tí wọ́n bá kọ ṣáádà bí wàá ti adìyẹ tẹ pépà mọ́lẹ̀ ayé lóyún kọ́ ló kọ̀ wọn. a tún jakuja kunu. fadiloli lori wa fadiloli la yóò dalẹ̀ wá sí wa fadiloli. wí ni pé nínú tíṣẹ́ àdámọ̀ ṣe làlájì ayé lóyún. masha allah. ọmọ táyé fẹ́ àti pọ̀ tó gbogbo iye ẹ̀yin olórin tẹ wàyángánà alájà ṣukura alájà wa gbogbo ẹ̀yin tẹ́ ń rí táwọn rí pẹ̀lú ayé lóyún lánàá náà látúrí lónìí. haza akulu fadilu lilorin. abiyamọ tó pọ̀ láyé lóyún. abiyamọ tó pọ̀ òṣìṣẹ́ ó dẹ̀ bímọ ó wá fi èjìká ẹ lẹ̀ fáwọn èèyàn pé ẹ máa gun ó wá tẹ́ ẹ lẹ̀ jù tó pọ̀ jù ló fẹ́ kó bá wọn. ọlọ́run fúnra ara rẹ̀ náà fèjì káyọ̀lẹ̀ tó bá wọn. ọba tó ní wá fúnra ẹ̀ kò fèjì káyọ̀lẹ̀ pé kí wọ́n gun ní gungungun tí wọ́n fẹ́ gun gun wèrè yóò yẹ gbálẹ̀. ìjẹ́ tára jí ayé lóyún ṣe wá sí tẹ fún mi security ni mo fẹ́ sọ lórí kì í ṣe security ti ààbò nàìjíríà tọ́lọ̀ ń bá fún yàn lórí kí náà máa fi dáàbò bò. wàá sá àpéwò fàdé lórí lórí wà fàdé lọ́la ìlà yóò dá lè á sí. alájí wa garutek. wà fàdé lọ́la ìlà yóò dá lè á sí. jasa alimusinin ẹ̀sán àwọn ẹni rẹ̀ alájí wa yá yìí yayi tv ẹ̀sán àwọn ẹni rẹ lójókòó hmm, àwọn tí àwọn afa omi tó ń jẹ́ kí igi àwọn afa máa dàgbà hmm. omi tí yóò jẹ́ kí igi àwọn afa máa pọ́n làlájò agarutẹ́kì yìí gbogbo ń tẹ̀ ń ṣe ń kí kò ní jẹ́ apẹ́ níbi kíkí yín alájò ayẹ̀pẹ́ sọ̀rọ̀. ẹ̀yin dẹ́rùn dàgà boore tọ́lọ̀ ń ṣe fún wa lára alájà olóyún lánàá ẹ pọ̀. a pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n bá a ṣe wá pọ̀ tó yẹn àwọn kan bọ́ lẹ́nu ọkọ̀ láì tí ì débi tí wọ́n lọ. nínú ẹni tí ò bọ́ lẹ́nu ọkọ̀ lẹ́wà àná ń kí yín ò ní kí yín ni wọ́n ṣe mọ irú èèyàn wo ló jẹ́ hmm. ẹni tó fẹ́ lọ ẹni bẹ́ẹ̀ lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀. tó wá gbaṣọ kúrò lára ẹ̀. tó wá gbaṣọ kúrò lára rẹ̀. ó dẹ̀ má búrò tiẹ̀ dání. ó dẹ̀ má búrò tiẹ̀ dání ó ń júwe tóun náà bá kú báwo ni kò ṣe sìn òun ni. èyí sọ wípé báwo tóun náà bá kú báwo ni kò ṣe sìn òun ni. ẹ bá ń bá yẹn ṣe ẹ máa bá àwọn èèyàn ṣe nígbà ṣe wọn wí bá kí ló ń wo káàkiri fún ẹ máa bá àwọn èèyàn ṣe nígbà ṣe tọ lọ́hùn ẹ má fojú kan náà wo gbogbo àwọn èèyàn nítorí àmọ́gi tí ó kẹ́yìn ọgbà alájì ẹlòmíì jìnnà sí yàn lójú ó súnmọ́ yàn lẹ́mìí ẹlòmíì súnmọ́ yàn báyìí tá a bá jí láàárọ̀ ńlá kọ̀ọ̀kan rí ẹ̀mí ẹ̀ kò sí nítòsí ọ̀dọ̀ wa àwọn ọ̀tá yàn nù ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ alájì wa jọlá oṣó gbogbo yín ni mo fẹ́ dárúkọ yín lọ́tọ̀ọ̀tọ̀ àsìkò ní ṣùgbọ́n tẹ́ ń ṣe ti dárúkọ yín tọ́ ẹ gbàlajì bá wà ní nàìjíríà lẹ́bà ń ṣe léyìn ni àgbẹ̀ ń ṣojú ayé hmm, ṣùgbọ́n kò sí nàìjíríà nígbà tí wọ́n pè mí lórí fóònù wọ́n ní ìlò lówó tí màá gbà wá sọ́dọ̀ alájí ayé lóyún èmi ẹ̀ sì gbàgbé àná tẹ́yìn bá jẹ́ olóore mi màá sọ fáyé pé olóore mi ni nǹkan kan tí mo ní tí wọ́n fi pèsè àtàrò burú ni pé mi ò láì kíkẹ́ yẹn má tó mi kó ló ń jù mí lọ màá sọ fáyé pé mi kì í ṣẹgbẹ́ ẹ̀ mi ò láìkì ẹ àmọ́ tẹ̀yìn bá jù mí lọ wọn náà má fẹnu ẹ sọ jẹ́ kí n sọ pé o jù mí lọ fúnra mi ọ̀rọ̀ burúkú ni kó má pé o jù mí lọ ṣé máa wí báwọn. jẹ́ kí mi sọ fúnra mi kò lè dùn lẹ́nu tiẹ̀ ayé wò pé mo lo gbàjú lọ ṣùgbọ́n nu ẹni tó ti wà níta ká tó bọ́ síta làlájì ayé lóyún wa. àfa kí ló wí nìsín náà nínú tó ti wà níta. nínú tó ti wà níta. má da ọ̀rọ̀ pàpà. nínú ẹni tó ti wà níta ká tó bọ́ síta láyé lóyún. nínú ẹni tó ti wà níta káwá tó bọ́ síta ni aláàjì wa ayé lóyún. ọmọ táyé ń fẹ́ nínú ẹni táyé tinubu retí ẹ àjọ lọ sí Egypt kan bí ọdún mẹ́wàá wọ́n pè mí níwàásí wọ́n ní kó n wá entertain àwọn èèyàn ebi yẹn ti lo mọ̀ n bá ara ẹ èèyàn onírà kó tó rìn ni nígbà tá a bọ́lẹ̀ ní airport ayé lóyún táwọn yẹn ń tájẹ̀tì tí wọ́n fẹ́ tí wọ́n ti gbé tí mọ́tò wọ́n dẹ̀ gbàgbé àwa yòókù sínú airport. abẹ́ gbọ́ dáadáa ẹni tí wọ́n fẹ́ rí nù. nígbà tí wọn bí afa Lukman tí ó gbé wa pé ah kó lórí airport làwọn ti ṣe wá sí tiwa ni àbáwọ̀ nílò ìpolówó ní ṣe wàfọ́dínlùlá. wàfọ́dínlùlá ìlà yóò dára lẹ́ àfẹ́. wàfọ́dínlùlá ìlà yóò dára lẹ́ àfẹ́. kẹ́lì mọ́nú àtàyè lóyún ní ẹ̀mí ẹ̀ pé gbogbo ayé mo fẹ́ kí wọ́n déyàn látara mi mo fẹ́ kí n nípìn nínú pé njọ́ ti lágbájá déyàn mi náà wà mẹ́ẹ̀ nígbà táyé lóyún wọnú mọ́tò tí wọ́n ní kọ́ máa lọ onírárá o ó sì kú sí òyà sàtàrò àwọn èèyàn ò tí ì mọ̀ mí ó dìgbà tí mo bá sọ̀rọ̀ kí wọ́n tó mọ ta ni ẹni tí wọ́n pè nígbà tí wọ́n wá ní káyọ́lóyún sọ̀rọ̀ tàdé hall níjọ́ kẹta àkó olótẹ́lì tí wọ́n fi wá sí tàdé hall láti fẹ́ ṣe wá sí wọ́n á ní káyọ́lóyún kọ́kọ́ kọrin ó wá kọ́kọ́ wá bọ́ síwájú pé sheikh ya sataru mimford lekun. ṣé mọ̀ pé ẹni tó tóbi táwọn èèyàn fẹ́ rí tó ń tó wá sọ fẹ́ nìkan pé mimford lekun ayé ò ní ìdájú lọ ọ̀dọ̀ ẹni tó ń pé tẹ́lẹ̀ yóò bá tóbi kò ní kí báwọn èèyàn láyé lóyún o fọ́ọ̀dì lòlẹ́ wàláyé èèyàn láyé lóyún tá a bá rí mọ́kọ́ ó dùn mọ́ mi nínú pé kò sí ń kalẹ̀ kí n tó máa kí i a ti sọ̀rọ̀ lórí fóònù ní ìṣe tó oṣù méjì ṣùgbọ́n mi èmi àti ẹ̀ ò jìnnà síra kò lè ka èèyàn mẹ́rin tí ó sọ pé ó wà nínú ẹ̀mí mi kó má kà mí mọ́ wọn ata baba tí wọ́n bí wọn wọn ọ̀sẹ̀ kan ò lè jálẹ̀ kí wọ́n tó ṣàdúrà fún mi wọ́n á pè mí lórí fóònù mo ní kí n kí ẹni kódà tí mo bá pa fóònù wa ni la jẹ́ kí n pè é fúnra mi tí ń gbúrò ọ̀rẹ́ rẹ ṣe ń gbúrò ara yín ìfẹ́ wo tó jìnnà tó tó báwọn ìfẹ́ wo ló dùn tó tó báwọn. ẹ̀sẹ̀ àkùnrin ó fàdí lórí lórí ó fàdí lórí láyé ọ̀gá àlàáṣe. bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn fifteen years back ayélóyún ṣe ayélóyún dé tó ti dá dúró pé òun tún lè pè ẹnìkan ní wàásí mọ́ àwọn olùkọ́ tó wà lọ́nà yìí náà ni mi ò dọ́nà mọ̀ púpọ̀ mo máa ń sọ̀rọ̀ tí n bá wéko yìí bí ká sọ bíríìjì kan nù ká tó ti bọ́ sí bíríìjì bòmí báyìí mi ò láì kékeré máa tiẹ̀ wéko yìí àfọwọ́rú tí ẹnìkan ò ní mú ẹnìkan lèmi láì kiri èkó yìí bàtà ń bọ̀ ní sí o tó ti fẹ́ dàbá kan alákòókò tí gbogbo ẹ lọ́pọ̀ báyìí mo ní jẹ́ kí n gọ̀kadà ninety eight tí mo ti kó mọ́ríkàsì ni mo ti gun ọ̀kadà kẹ́yìn kódà mo fẹ́ yí bọ́ torí mi ò mọ bí wọ́n ṣe ń jòkó mọ́ mo tún wá wọ agbádá láti bíi twenty years jẹ́ ń pè báwọn ayélóyún dé láti twenty years sẹ́yìn wọn ò pe ẹlòmíì níbẹ̀ tó yàtọ̀ sí mi táwọn tí wọ́n jẹ́ ayélóyún fan tí wọ́n bá pe ayélóyún pé ẹjẹ́ àpè Buhari ó lóun mọ̀ kó ti ló kọ àwọn èèyàn ó torí ẹ̀ wá oníṣùgbọ́n ẹjẹ́ káà náà wà nú ẹni tí yóò sọ pé àwa la polówó yá sàtàrù. kọtí lòun. ẹ bá pè mí wá lónìí mo wá dúpẹ́ oore ni. tìlú pìdà ò mọ́. mo lo gadé tó lè sọ pé o ti rí báyìí rí kó tó di pé o dà báyìí. kọtí ah, lòun wá kọtí lòun. kò sẹ́ni tó fún mi láńkàṣífù tí ì ní sọ fáyé kó fún mi o kò sì sẹ́ni tó gba rọ́ọ̀bù lọ́ọ́ mi tí ní fi ẹjọ́ ìsáyé. tìlú pìdà ò mọ́ mi láàmú mọ́ra arú ẹ o. ọlọ́run náà láàmú mọ́ra. àfinà ní fi mọ̀ká wà àṣẹ ìtọ́ni ó ní kó forí balẹ̀ fún Ádámù kó forí balẹ̀ ó ní ẹ má bá ń ṣe pẹ̀lẹ́ tó bá lámù mọ́ra kò ní ṣe báwọn. wàsílẹ̀ ni fi mukara mu wàsílẹ̀ lọ. ọpọlọ wina wàsílẹ̀ ni fi mukara mu wàsílẹ̀ lọ. ní ẹ má lè fi ojú olóore hàn ọlọ́run afojú olóore hàn ó fojú ojú olóore hàn ó dárúkọ oyin suratu nahali oyin kékeré ń àwúrẹ́bẹ ó sọ orúkọ ẹ̀ wúdiwúdà ẹyẹ ó dákọ ẹ. fìlìhù pìdánmọ́. ń fi ẹ̀mí ìmúre hàn nù. kọ́ọ̀tì ló ń àwọn tí wọ́n sì ṣe dáná ó sọ tí wọ́n ṣe fáyé. tí ló wà kàn tí lọ. ṣùgbọ́n bọ́lá alájà olóyún bọ́lá ti gbé gbà ń ẹ̀kọ́ ni fún gbogbo ayé náà. wà sí náà ní fi ìhì. nǹkan kan lóyún o. ọ̀tá wà wà sẹ́lẹ̀ lọ́lọ́. nǹkan kan lóyún gbogbo ayé ni wí ṣíyá yìí ti fi iṣẹ́ ń ẹ̀ ṣáyé wò ó. bọ́ọ̀lù wí náà. wà sí náà ẹnì kan fi ọwọ́ lóyún o. mo kọ wà mọ́ tó fẹ́ ìrìn báyìí ni ó lọ mú kìnní kan jáde wá ni. ìfìlẹ́lì fi mi mo kọ wà mọ́ wá sẹ́lẹ̀ ṣé mo lè sọ nǹkan táyé lóyún ní tẹ́fù mọ̀ pé nǹkan ò ṣe jẹ́ kí n sọ mẹ́ta nú ẹ̀ actor kì í kunu fíìmù mo sọ mi tí n ti ń bọ̀ ní Ṣàngó nísìnyí. actor kì í kunu fíìmù. yóò dé the end tírélà lè kọjá lórí ẹ o lè jábọ́ lórí pẹ̀tẹ́sì á padà dé ibi tó lọ náà actor láyé ló ẹ yorùbá nẹ́bí kò lọ òkè gan mọ́. tìlú wọ́pọ̀ tí. actor láyé lóyún. wàsílẹ̀ ní fi mọ̀kárà mọ́ àzẹ́lẹ̀ lẹ́ni tó kọ́ níṣẹ́ bí ìgbà tí sáadá mọ̀ fún yàn ní sáadá bí ayé lórí kó jáde àwọn mi ò wá lé ẹ̀kọ́ ayé lórí máa ha kìnnìkan hàn mẹ́ ẹ̀ mọ́ dá dúró dá dúró dá dúró mukarramu wazalilun. torí ọlọ́run àtàná mahama má da dúró má hà mọ́ torí ọlọ́run iṣẹ́ wa náà ló ń ṣe wọ́n má ti hà bá polówó ń sè. wàsínáàlì fi ìyí mukarramu wazalilun. mi fẹ́ kó wéèsì ẹ̀ ni tó bá dẹ̀bẹ̀ sí ha tẹ́mi bá ti sọ̀rọ̀ àwọn èèyàn níran ti gbé mọ́ àbí ká tíráyẹ̀wò kó ha o. ẹ̀ yorùbá nàbí kó lọ òkè dáadáa mọ́ batilun wa qatilun. èmi ó sọ̀rọ̀ tí yóò wo ojú ohun tí ẹ fẹ́ fún wọn lọ. wà á fi náà ní fíìhì. èmi tí màá ṣe wáyé sẹ́yìn oníran ti gbé tékèwé. wà á náà ní fíìhì. ẹ ẹ gbọ́dọ̀ tóbi dáadáa mọ́. wà á náà ní fíìhì. mọ̀kàràmọ́ wà á zẹ̀lẹ̀. táyé fẹ́ àwọn kìnnìkan bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ máa jẹ́ oníṣẹ́ àtijọ́ abẹ́ni àtijọ́ kó sáré kó ní níjọ́ tóòrùn ẹ̀ bá yọ ayélujá ni mo sọ lójú ẹ ní ayélujá de kan bí ọdún mẹ́jọ àbí méje báwọn lọ́dún náà alájà sàláwà wà mẹ́ẹ̀ àwọn àwọn èèyàn jòkó jọ rẹpẹtẹ báyìí ṣé kìí ṣe excellent la ló ń jọ náà lalo agidi nbi oníṣàgbákò ah, eléyìí fọlọ wa dáadáa yẹn lélẹyìí olówó tiẹ̀ náà. tìlẹ̀ ó pè dáhùn eléyìí kì í ṣe jẹjẹ sí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ dé ni. pàtì lónìí wọn pàtì ó ti wà ti pẹ́ ó ti wà ti pẹ́. wàtí náà ní fi yẹpẹ́ sọ̀rọ̀. mo dáwọ́ àtẹ̀lé lọ. ǹjẹ́ òní jẹ́ ká yẹ lórí wọlé ó ní orin tó bá orin ìkómọ mu. lọ́tọ̀. tí wọn ò ní máa ṣe kómọ kí wọ́n play ẹ̀ kí wọ́n ní ẹyọ sọnù. ó ní. tí wọ́n máa wá gbé gbogbo àwọn tí wọ́n kọrin Islam tí wọ́n kọrin ọmọ tí wọn ò bá fẹ́ mu ní nọmba one wọn ní mu kọjá nọmba three. gbogbo tí n bá ti ń parọ́ ẹ máa já mi dànù. lórí ọmọ. wọ́n tún wá ní orin òkú tọ́ ẹ pé bá ti òkú mu tí bàbá àgbà yín bá ráyà ti kú tọ́ ẹ pé ẹ̀dẹ̀ fẹ́ babẹ̀ jẹ́ ẹ̀fẹ́ kọlu súnà tẹ́ ẹ pilẹ̀ ẹ̀yọ́ nàbẹ̀dẹ̀ àdá. tìrọ̀pì máa ń tìrọ̀. وقتيل وفي الآل فيه مكرم وذليل ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́ ní láhàfíì. láhàfíì. yẹfuna. yẹfuna yóò lè fa. a o ni laafi. laafi. ẹhẹn ala. aláfọ ti tala kila fa. o tún ní tìyàwó náà ìgbéyàwó ìgbéyàwó àwẹ̀ ló ń gbòye ni àbẹ̀ gbàgbé ẹ̀. ìgbéyàwó. ìgbéyàwó ojú ọ̀tá ìmọ̀ ọmọ mi. wọ́n náà máa gọ̀. ó bá débi kan bàbá ìyàwó ń ṣàdúrà mọ́mọ́ ẹ̀ ó ẹkún ayọ̀ ní. bàbá sùn ó ó pọ̀ pé aláhùn ọkọ̀ ọkọ̀ lọ́kẹ́ dára. ó ṣàdúrà fọ́ọ̀mọ̀ rẹ̀ ó ń ẹkún ayọ̀ ní àmọ́ sùn ẹ wùjọ́ tó ti kọrin yẹn kalẹ̀ njọ́ ni wọ́n fẹ́ ṣe ìyàwó níbi kan ṣé ayé òní ṣe ìyàwó níjọ́ kí ló wà mú wọlé ní kú life after death lọ́gbọ́ tẹ́yìn bá kú tẹ́yìn bá fẹ́ bílẹ̀ orin ṣé wọ́n kọ́ wọn ní pẹ̀lú pé pẹ̀lú tẹ́yìn fẹ́ kọ́ tẹ́yìn bá kú ní nàìjíríà tó bá tóbi táwọn pírẹsẹ́ntàs ẹ̀ rédíò pírẹsẹ́ntà bá fẹ́ bílẹ̀ orin tó bá ba àwọn orin yẹn wà nù orin tí wọ́n bílẹ̀ mẹ́ tẹ́yìn bá fẹ́ sọjọ́ bí náà orin yẹn wà nù ẹ̀. tó bá gbogbo kò sí nǹkan tó fẹ́ tó ní bá owó ayé nínú ẹ̀ ó ti sáàsì kìláyé níìdì. aláàfọ̀ ti tala kìláfà. ó dẹ̀ ti pèsè ẹ̀ka lẹ̀ tó ló ti mọ̀ pé àwọn èèyàn tó ń bọ̀. máa كل ما فات oòrùn tí wọ́n fún ó tètè fi gbé aṣọ. wọ́n fún náà yìí ní fa. ìdà tí wọ́n fún ó tètè fi gé nǹkan. arákùnrin máa fa wàyẹ fún náà yìí ní fa. níjẹ́ làwọn èèyàn ń fi ọ̀tẹ̀ sọ̀rọ̀ ni champion títí láyé ò no champion forever. lọ sáàṣì mi ní YouTube Dada. mo sọ ọ́ ní Ṣàgámù kò sí champion títí láéláé wọ́n bu ọdún fún ni àyà máa máa dùn dáàtì. ọjọ́ ló ń kà sí lọ́jọ́ ó bí ṣe ibrahima ṣe tó wọ́n kú ọmọ ẹ. kíláà ni wàhálà tó ń wí. báyìí ti rí kò sí champion títí láéláé wọn ló tètè ṣe ń tó fi ní parẹ́. máa kú ọmọ ẹ ta wẹ́ẹ̀ fúnlẹ̀ fa. máa kú ọmọ fa ta wẹ́ẹ̀ fúnlẹ̀ fa. tọ́lọ̀ ń bá fún yẹn lóore garutech nǹkan mẹ́wàá ni wọ́n ní kí n àfi mójútó. olóògbé fún yàn lóore nǹkan mẹ́wàá ni wọ́n ní kí n àfi jẹ́. tó o bá ti lè mójútó fúnra ẹ kò ní bẹ́ẹ̀ mójútó. Allah ìwọ ló mójútó fúnra ẹ ìwọ ló fi fẹ́ǹsì sára lé ẹ tó bá fẹ́ kó máa dọ̀tí. abalamusa. Hmm. ìwọ ló fi fẹ́ǹsì sára lé ẹ tó bá fẹ́ kó máa dọ̀tí. ìwọ ló máa gba ajá síbẹ̀ tó bá fẹ́ kí ogun yẹn máa wọlé. ìwọ ló gba ajá síbẹ̀ tó bá fẹ́ kí ẹni ọ̀pọ̀ sí kó máa wọlé ìwọ ló máa gba mọ́là tí o gbọ́ Yorùbá síbẹ̀ tó bá kọ́. ìwọ ló gba mọ́là tí o gbọ́ Yorùbá síbẹ̀ tó bá pété bí rẹ kan bá dé bòkan tó bàbá yẹ kó wọlé kò ní wọlé. tó bá yẹ káwọn ẹbí ẹsọ ẹdun kọsọ ẹdun arin lẹ. bẹ́ẹ̀ni minini ògùn gbọ́ Yorùbá. wàá lọ gba Kotonu tí o gbéde kankan. àbúrò dáadáa. Túndé. mọ̀ fọ́tà wáyé fún mi. pé mo balance àwọn èèyàn ni wọ́n ń ṣe wèrè ẹ̀mí náà wá ìwọ ló wà wá wá ní. ìlòfin ní wọlé. wà á wò pé wà á wò pé àbọ̀jà tí mo ń ta àbọ̀jà yẹn ò dá mọ́ ni. àìnífura ni. àbí mi ò rọ́jà gidi gbọ́ wá ọjà mọ́ ni. àbí déètì ti lọ lórí ẹ̀ ni. àbí ó ti expire ni tí o bá rí bẹ́ẹ̀ ó wà ti pé ìwọ dá àwọn èèyàn ní ọ fẹ́ náwó sílẹ̀ nù. wá ọmọ ìyá yẹn tó bá náwó sí ọjà yẹn gé. Mm, mm, gé gé yóò dìdàkúdà. bójú ọ̀rẹ́ rẹ kí ẹ dànù. ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ni pé wọ́n ń lékun sí wa àwọn èèyàn ní ń lékun sí yàn ni èkú náà máa ba sàtífíkẹ́ẹ̀tì jẹ ni òun náà ṣiṣẹ́ nínú ayé yẹn. ẹ ẹ yóò máa nẹ́bi dáadáa máa èèfì ìfura nù security ni fura mi ò gbogbo ònú sọ̀rọ̀ nílà káyé ni mò ń bá sọ̀rọ̀ ìkẹfà ń bẹ̀ alifatina kẹwàá gbọ́n fatinatu ko jinanu ko jinanta oríṣi ayédè oṣù bani ẹkùn ọkọ wọn ó jinana kò bá a mu ẹnìkan nínú àwọn tí wọn máa ta akẹ́sẹ́ tí wọn ó ṣe wèrè pẹ̀lú ẹ̀ wà lọ́ọ́ ká mọ́lé oníṣẹ́ṣe ní nǹkan mú nínú ayé àbí ó ti tán tẹ bá na. gbàjẹ́ lẹ́nu mi èmi náà gba ẹ̀mí lẹ́mí agba ẹ̀mí kò lára yín èyàn wá fóònù àti tó fẹ́ ṣe pé ọmọ yẹn sọ̀tọ̀ kó sọ ẹ tètè yára ilé ìsìnkì ní wọn àwọn ẹni tó fẹ́ tutù èyí ṣiṣẹ́ yín yẹn. ìnáwó ọ̀la àdàbà ti ní. wàá gbẹ́ tán wàá gbẹ́ tán wàá dúró báyìí. wàá dúró tán wàá gbẹ́ tán gbogbo ọgbọ́n ni mò ń sọ. gbangbala wà yín ni màá tún sọ ọgbọ́n jù bá ń lọ. wàá gbọ́nú wàá gbọ́n kọ̀rọ̀ wàá gbọ́n gbangba wàá gbà. ṣe ẹlòmíì kò mọ̀ ní sẹ́ńpẹ̀ ní súnà adẹ ló ń sọ súnà fún wa mm-hmm. njọ́ tọ́lọ́ ń fẹ́ pa ìjọ musa rẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún yín gbogbo ẹni tẹ́ ti sọnù tẹ́lẹ̀ ń ṣe súnà òun sọnù ni ẹlòmíì ṣe tó ń pè súnà ṣọ́nà ojú ara wọn náà sọnù súnà aráàfin mẹ́rin ni gbogbo wọn. njọ́ tọ́lọ́ ń fẹ́ pa ìjọ musa rẹ kó fún mi pamọ́ rẹ abẹ́ gbọ́ abẹ́ abẹ́ ká njọ́ tó fẹ́ pa ìjọ lútù rẹ ó ní kí iná máa rọ̀ lé wọn lórí hmm. àbí báwọn kọ́ abẹ́ ti gbàgbé ó ń pa wọn rẹ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọjọ́ nú àwọn ọjọ́ nú à omi tó fáàní òfin pa wọn náà rẹ abẹ́ gbọ́ dáadáa nígbà tó bá fẹ́ pa ìjọ àná màmá rẹ kí ló ṣe kí ló ṣe pa wọn rẹ ẹ̀yin tẹ́ nǹkan dàrú tẹ́lẹ̀ Jésù náà tẹ́ni gbogbo nǹkan ò sí gbogbo nǹkan ò sí ó ní wàhálà sálà àlẹ́ ìtọ́ ẹran náà bábílà àwa ara àwọn ẹ̀yà bábílà ó ṣe jẹ́ yẹn ló rán. tẹ́yìrẹ́ àbàbílà ó ní tẹ̀rí méèkì mi kílẹ̀ ṣàtẹ́gùn ò sí mọ́ níṣẹ́ náà ò sí mọ́ ṣómi ò sí mọ́. ọlọ́run sọ̀rọ̀ òrórí abẹ́lé yọ́gòrò kùránì bọ́lá wò ní wà ní sálà alẹ́ tọ́lá ní abábílà onítẹ̀rí mi kí n bẹ ìjára ti mi ń sì jẹ́ fàjà lọ́n ká àti fẹ́ẹ́ kó lè àwọn wọn ti wìdú agbára kó lọ́dọ̀ gbogbo nǹkan ọ̀dọ́ wọn ló kù sí. àwọn ni wọ́n fún gbàtà rẹ̀ bí náà wọ́n rí i pé wọ́n ṣiṣẹ́ tó dáa ó wà ní àlàáyé nù hákùn ẹ lọ mọ̀ kí wọ́n wà. kí ni mo wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bàtàna bí ìkeje aráàyù wà wá nira yìí tó jiná sẹ́ni gbogbo ẹ e, gbogbo ẹ e ń jọra wọn ẹ̀yin tẹ́ ẹ máa ń sáàsì gọ́gù wo gbogbo ẹ e lọ́tọ̀ọ̀tọ̀ mo ti ń wéhùn aráàyù ó yàtọ̀ sí akilu ó yàtọ̀ sí àlẹ́ ikima mm. ó yàtọ̀ sí àlẹ́ fikira ó yàtọ̀ sí àlẹ́ ayélimu ó yàtọ̀ sí àlẹ́ fatinatu aráyò aníráyè tí gbogbo ayé bá sọ̀rọ̀ lọ báyìí ibi tí ó bá sọ̀rọ̀ lọ làwọn yẹn gbọ́dọ̀ gbà ó ní baba mudiru mọ́kàsí ní ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá tó bá dijọ́ tuesday àtàlẹ́. ráyù. ó ṣe wá kan tí wọ́n rò ó anuduj wàá wá jiná yáyì èyí wà wà dùnú dòjì tí a bá jiná tí ò ní ráyù tí ò ní ikuma tí ò ní làákàyè ó ń tọ́ra ẹ̀jẹ̀ ni wọ́n máa gbà sí mọ́ṣáláṣí náà wọ́n máa pè ní usas. ó jiná lásán nù. wọ́n máa fún lówó oṣù. àfa ìkẹsàn bẹ́ẹ̀ kasiratu nafa ye. kasiratu nafa. wàá wá láǹfààní lára pitipiti báyé ló ń ṣe ní àǹfààní lára o. táwọn yẹn jèrè lára rẹ. tí wọ́n jèrè lára yẹ o. tó lọ mọ sẹrẹ pẹtẹ. ó fi orin du àwọn kan gòkè owó tó ń pa níbi orin ó fi ṣí ṣọ́ọ̀bù fáwọn kan. orin iṣẹ́ ti dúró ó ní máa tẹ̀lé mi lọ owó tá a bá pa àjọ máa pín ó rí pélé yìí ò fẹ́ nílà káyì dáadáa wọ́n ní máa lọ fasa ní kòrò kà mọ́ hmm. máa wá ha báyìí bá àṣẹ bí wàá ṣe gbé gbàrí ó ti wá nínú tó dáa púpọ̀ òun ló wá fẹ́ fi ó wá fẹ́ jẹ́wọ́ kò sí ní jẹ́wọ́ mọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ ìkẹwà ìkẹwà ń bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá gbọ́ kó bá mi yorùbá náà mahama kó lọ òkè gan ẹ yorùbá nábì bẹ́ẹ̀ adama. Thank you ìrẹ̀lẹ̀ ọ̀la àdàlẹ́ ni. ìkẹwàá ìkẹwàá ń bẹ́ẹ̀ òun náà ni àdúà. àdúà ló sì kẹwàá. security ibi tí security parí sínú bó ṣe wàá kó pé àdúà tó máa wá pariwo fọlọ́hún pé tí mo ní iṣẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ ó dọwọ́ wọ lọ́hún àwọn tí wọ́n máa bà nǹkan jẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ gbogbo ìran àdúà wallahu mi wọ̀rọ̀ yìí mò ń yí tù وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فاجزيناهم والله يبصرون والله خير حافظا الله خير حافظا وهو أرحم الراحمين àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ́bàní àti nami ladún kara mata wàrà yìí. ìlànà wáyé ìlànà mi ni àwọn èèyàn ṣàdá. gbogbo èèyàn. ربي لا تذرني فردا أنت خير الوارثين لا تذرني فردا أنت خير الوارثين وجعل كلمة الذين كفروا سفلا كلمة الله àdúrà nù ìyóhùn kó jẹ́ nú ẹ̀ wàá máa wá lọ́wọ́ olówó àfi gbáǹdì security nù ṣùgbọ́n ò ní mímọ̀ ò ní làákàyè ó wá ń Hmm. wọ́n ní káwọn afáfẹ́ ṣọṣẹ tí wọ́n máa fi pé yàn wọ́n á pè sóde nígbà tó bá wúwo ikú wọn á tún wá ní tún pè mọ́ àwa hmm. ní àfa ọ̀sẹ̀ yẹn gbéra díẹ̀ kó wá gbéra tán ìwọ fúnra ẹ ló gbéra rárá kí ṣọṣẹ ni ò gbéra ìwọ ló ní tí wọ́n fẹ́ tà lára ẹ hmm. wọ́n fi kinní para lórí odo wọ́n kinní yẹn wá tiẹ̀ lọ́ta ṣùgbọ́n túnà àṣírí ni oògùn fẹ́ lomi tó o bá tí ì ní tó fẹ́ fi oògùn lé lórí má béèrè oògùn àpèjúwe ìwọ tó ní tó fẹ́ lóògùn lé lórí tó ń béèrè oògùn jẹ́ ju ẹ̀ fún ẹ òun ni ẹni tí ó torí pé òun ò fẹ́ kó oògùn expire oògùn máa expire lọ́la àwọn ọmọ yẹn ò sì ṣe wọ́n ó wá sáwọn sórùn àyìn wá ní kí ló dé ó ní wèrè láwọn yìí wọn sì kì oògùn dẹ̀ máa bàjẹ́ lọ́la ó dẹ̀ ti pé wọ́n fẹ́ kí wọ́n ṣe àárẹ̀ kó tó dọ̀la wọ́n lè lo oògùn kówó má bàa sọnù. apààyàn bẹ́ẹ̀ lẹni tí kò ní ìmọ̀ lára kò ní ẹ̀bùn lára kò ní làákàyè kò mójútó ṣẹ́ wọ́n ń àjò àwọn ń fẹ́ra ẹni wípé Saheed Òṣùpá ó jiná Saheed Òṣùpá ó mọ̀ gbá ó mà wò ṣé kò mọ orin kan kó tó máa jáwé síná ẹ dákun ṣé kò mọ ní kọ oògùn ló lò ẹ ó burú ni kíní kan ló ń ṣe ni orin yẹn ti kọ́kọ́ dúró lọ́tọ̀ nàìjíríà ni ò gba ké àwọn àfa àwọn àwọn ọlọ́pàá àwọn kílẹ̀ ń pè wọ́n oríṣiríṣi wọn wọ́n ti pọ̀jù ní nàìjíríà. wọ́n ti pọ̀jù ní nàìjíríà àwọn ọgbà ló dọ̀ wọ́n eh? dà dúró. first eh, wọ́n ti pọ̀jù ọlọ́pàá wà ń bẹ̀. ọlọ́pàá ń bẹ̀ ń bẹ̀ lásán wà ń bẹ̀ bíyàyò wà nínú ẹ̀ eh? táyì wà ń bẹ̀ kọ́sọ̀mù wà ń bẹ̀ ami ami wà ń bẹ̀ krs krs wà ń bẹ̀ lásán lásán wà ń bẹ̀ májámájá gbogbo wà ń bẹ̀. gbogbo àwọn dáńdá kọ òun náà kì í ṣe àwọn aláṣọ là ń wí o àwọn tòyúrù là ń dá kọ fún ẹ o ọlọ́wọ́ afọláàdá àfọgbọ́dá bíbẹ́ alájì wa yé lóyún kọmọrùdín ayélujú ọmọ jẹdà afa jẹjẹ gbogbo ẹni tí yóò fẹ́ kí nkankan sí ayélujú níbi tó wà àti fáǹsì kó dìde dúró báyìí. tí yóò fẹ́ kí nkankan sí ayélujú níbi tó wà àti fáǹsì ẹ̀ lápapọ̀ ká dìde dúró torí táyé fẹ́ ló kọ́kọ́ dìde ó ní nǹkan gbọ́dọ̀ ṣọ̀gá. ó ní nǹkan gbọ́dọ̀ ṣọ̀gá gbọ́dọ̀ sì ní ṣe ìwọ náà. àwọn tó ń lọ yẹn náà wọ́n ti dúró látàárọ̀ ni alájọ wa kíní ọlá ẹ máa bọ̀ wá. ẹ̀yin ni ẹ̀yin táyé lóyún máa pariwo tipẹ́tipẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ mm, padà látijọ́ ẹ̀ ẹ bọ́wọ́ mi kí ẹ kàn máa lọ ẹ máa lọ lásán. àwọn náà gbọ́. ẹ̀rí ẹgbẹ́ ọlá tì ní ẹ ṣeun ẹ wá nà ọwọ́ márùn-ún báyìí sókè. ẹ nà ọwọ́ márùn-ún báyìí sókè torí alájú ayélujára. ayélujára la fẹ́ fi ṣàdúrà fún. alájú ayélujára la fi ṣàdúrà fún. wàá bá mi sọ báyìí fọlọ́run sọba ìfọlọ́hún. lórí alájì wa Kọmọrùdín. lórí alájì wa Kọmọrùdín. ṣé ìṣọ̀lá kọ́ ni ìṣọ̀lá ń gbọ́dọ̀ gbàgbé yangana ọláìtàn ayélujára ọmọ ọdún lami. ọmọ ọdún lami. wa wa ẹ̀yin tẹ́ fẹ́ lulu yẹn bá mi dá ka yẹn fàlàyé ayélujára. ẹni ikú ò gbọ́dọ̀ pa fún wa. ikú ò gbọ́dọ̀ pa fún wa àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa. àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa. ajẹ́kọ̀ mọ́rùn-ún àrẹ o èkó gbọ́dọ̀ pa fún wa. báwo bẹ́ẹ̀. èkó gbọ́dọ̀ pa fún wa. Bansi Moki, kí Ajo Alukumanu Bansi onú àti wọlé sí i. mo fẹ́ kí ìlú yẹn wà lẹ́dí ẹ̀ túndé láti bí ìbàdáyé lóyún ti travel kí ìlú yẹn má dàkẹ́ díẹ̀ díẹ̀ ni mo fẹ́ ni invitation túndé gbọ́ mi invitation mọ́lúdì mi ń bá ṣe gbàgàrà báyìí agbáyé lóyún sí àyàn wa fóònù mi pé ṣé o ti dé nàìjíríà ni mo àrìndì ní ni bóòlù wọn ṣe mọ ẹni tó jẹ èèyàn tèèyàn èèyàn tèèyàn dúró tiẹ̀ níjọ́ tilẹ̀ bá le àtijọ́ tilẹ̀ bá tutù. èèyàn tèèyàn náà ṣé àwa ní ní gbogbo àfáwà sùn síbi kan náà àwa ní ní pósítà àti invitation kan táyọ̀ máa fi hàn pé ayé ló ń ṣe yẹn sísì lọ́dọọdún. ṣé gbogbo àfáwà bá gbàgbé àtiyọ́ ẹ fẹ́ kí wọ́n pè mí náà ló pònú èmi tí mo gbẹ́jú gbogbo àwọn èèyàn lọ èmi máa ń sọ báwọn èèyàn ti máa dúró sí ìdí àmọ́ báyìí pé èkúté tèmi jẹ́ èkúté lèmi náà tí wọ́n bá fi ẹran jẹ páńpẹ́ fún mi màá yọ ẹran jẹ páńpẹ́ rẹ̀ níre mo gbọ́n gan máa fa balẹ̀ yọ báyìí orí pé owó èsì ẹran nù so èmi yẹn ni wọ́n tún á lọ pò mọ́pònú pé yàtà tàdún náà tún ṣe mọ́lìdí kò dẹ̀ fi ayé lóyún sí i ah ikú gbọ́dọ̀ pa fún wa. àrùn gbọ́dọ̀ ṣe fún wa. báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé ayé lóyún fàǹsì ni wọn náà wọn náà máa jọ́bọ̀ níwájú báyìí kó wá fún mi lówó ayé lóyún máa jọ́bọ̀ báyìí iye kí o tó bá ní máa bọ̀ máa bọ̀ ikú ò gbọ́dọ̀ pa má kàn dúró lásán Túndé ò ṣeun tó bá jí ayé lóyún ni ẹ lóòótọ́ wọn náà débi báyìí jọlá ò ayé kọ márùn márẹ ikú ò jọlá ò àrùn ò ṣe fún wa ọmọ ọdún láàmì màrẹ o kò gbọ́dọ̀ ìyáǹgàdà ikú gbọ́dọ̀ pa fún wa ó ṣeun yáyì àrùn gbọ́dọ̀ ṣe fún wa àrùn kọ́yìnbá eh, ọmọdún ńlá mi máa rẹ o ikú. Tàwọn fi ká ikú. اللهم صل على سيدنا محمد كما صليت ورحمت تبارك على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد alhaji wa kamarudin ayéloyún ọmọdúnlámì gbogbo ń tí ń yé aburú tí máa dé báyàn táyé fi máa báyàn sunkún má jẹ́ òṣèlè sí i gbogbo ń tí ń jẹ̀ràn àdánwò tọ́lọ́ máa gbé báyàn èyí téèyàn fi tilẹ̀ wọlé tí dánìkan sunkún má jẹ́ òwọlé wá bá a òkè tí èèyàn máa gùn táyé fi máa sọ pé ha àṣẹ tọ́lọ̀ ń fẹ́ ṣe fún lágbájá lóore rè èyí tọ́lọ̀ ń ti ṣe fún ọlọ́mọ jà padà wálẹ̀ èyí tó kù tó wò lókè ọlọ́mọ ṣàbà débẹ̀ wọlé àfa ẹ̀ tó jẹ́ àfa tiwa náà Maulana Sheikh Adam Abdullahi Al-Alori gbogbo ogun tíṣà Ádámọ̀ pàdé ni wọ́n borí ẹ̀ gbogbo ogun táyé lóyún náà pàdé Ọlọ́run jẹ́ ó borí ẹ̀ láyé májà ayé lóyún ó dẹni àná májà atúfọ̀ májà òun túfọ̀ ayé lóyún fún wa májà òun túfọ̀ tiwa náà fáyé lóyún gbogbo àtòfilẹ̀ sí Nàìjíríà jẹ́ kó dé wá bá aláàtàláfíà kóun máa rí orí lọ́run káná máa rí orí ń bí kábúrú má ṣe kó má ṣọmọ kó má ṣe bí kó má ṣara gbogbo àwọn òbí ẹ̀ tó filẹ̀ sí nàìjíríà má jẹ́ kó kú mọ́ wọn lójú má jò dé wá bá sáré wọn ọlá nẹ́bí muhammadu dọ́lọ́ o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين